الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومواله نيو نتيسي حجاتي جتني أبا سنتي اتنين وصنع المحرم يدواباتي وقوم يدو أتي أدمي تتنين هذا تاهي جواه السلام عليكم ورحمة الله وبركاته àwọn òfin ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú ìṣáájú kẹwọn nínú náà ni pé afẹ́ nínú ṣẹ̀rí àkọjá sí wípé àwọn onímọ̀ lẹ́yìn ìlímọ́mù gàgàn nítorí àwọn okùnfà mẹ́ta okùnfà àkọ́kọ́ tí wọ́n lè kẹ́kọ̀ọ́ bí ṣe kírun okùnfà kejì tó bá gbàgbé àyà tuntun kírun tó sì ní bùkátà sí kí wọ́n rán létí wọ́n lè rán létí okùnfà kẹta tí nǹkan kan bá ṣẹlẹ̀ lórí òun a lè mú kan nínú àwọn ènìyàn bí kí wọ́n máa bá àrùn lọ. àwọn ọlọ́fà tó jìṣẹ́ ọlọ́run sọlá rẹ̀ sọlá ń fi sọ wípé lìyẹ́lì ní minkum ulul ahlami wan nuha. pé a tẹ̀lé mi láàrin yín o nígbà tá a bá ń kẹrùn lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n tí wọ́n sì tún jẹ́ onílàákàyè àwọn ni kí wọ́n tẹ̀lé mi nígbà tá a bá ń kàn lọ́wọ́ kó sì káwọn ni wọ́n tò sẹ́yìn mi gangan ثم الذين يلونهم ثم الذين يلونهم lẹ́yìn náà làwọn tó bá tó rí bí wọn tó ti kọ́wọ́ léra wọn sí bẹ́ẹ̀ ni kí sáfù wọn sì wà lẹ́yìn òun nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìmáàmà òun ni ìwà ní sáfù alákọ̀ọ́kọ́ ìwà ní sáfù alákọ̀ọ́kọ́ ìtọ́lọ́run sọ̀lá rẹ̀ sílá ń sọ ike lọ́wọ́ yá ìlànà nẹ́sù mọ́ọ̀fì nìdá ẹ̀ wọ́n sọ́ọ̀fì àwòwàlì. táwọn èèyàn bá mọ kí ni bẹ́ẹ̀ ń bi kéèyàn jẹ́ dàda nì mọ́sálásí nínú ládàá àti kéèyàn wà ní sáfù alákọ̀ọ́kọ́ irú ládàá tó wà fún lọ́wọ́ ẹ̀ kó yá àwọn èèyàn ni láà ah, lẹ́sítàhámù àlẹ́ yìí ọ̀làwọ̀ hábùwà wọn ò bá sì lọ máa jí nítorí rẹ̀ wọn ní kakọ yes and no àbí yes or no ẹni tó bá mú yes ń tẹ wọn ló máa tòṣì sáfúwájú sáfúwájú wọn bá máa wà wọn bá mọrú dáadáa ọ̀dọ̀ wà bẹ́ẹ̀ wọn fẹ́ jà sí ni tí wọ́n fi padà sọ pé lágbájá báyìí ọlẹ́sìn tó sáfúwájú. káwọn kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù àmì pé sáfù òun náà tá a bá tó ó gbọ́dọ̀ dọ́gba o ó gbọ́dọ̀ dọ́gba o ìjísọ́ náà ń gbé àwọn mùsùlùmí àkọ́kọ́ láwùjọ yìí pé aláàtẹ̀sùn fún náà àwọn ọ̀dà sófin mhm. mẹ́lẹ̀ ìta lẹ́yìn òní tó sáfù yín bá àwọn mọ̀lẹ́kà ti máa ń tò ní àwọn àbí anábì léèrè sọ̀lá àlọ́ sọ̀lá pé bóòlù àwọn mọ̀lẹ́kà ti máa ń tò ní à wọ́n kọ́ alákọ̀ọ́kọ́ tó gùn régé àlẹ́ àwùwalá kọ́lẹ̀ àwùwalẹ̀ wọ́n tún tó mí náà ìjọ tó tẹ̀lé tó ní ọkùnrin tí hàkàdà wọ́n fi wà ní ọ̀rọ̀ táwọn sọ láàfàlà máa ń sọ fún tó di pé yọ bẹ̀rẹ̀ rò yọ̀rọ̀ pé sáwọ́ sòfò fàkùrùm fa ẹnìyàn tó sì yàtọ̀ sòfò sí mínta máa fi sọ̀rọ̀ ilé kí sáfù yìí dọ́gba o nítorí pé títọ́ sáfù dọ́gba ni wọ́n wà nù sójì kí ọmọ pé àtọ̀rọ̀ mí ìdọ́sọ yìí pé صفوف الرجال أولها وآخرها شر وشرها آخرها àfútó lórí fọkùnrin jù lákọ̀ọ́kọ́ èyí tó burú fọkùnrin yóò lè kọ́kẹ́ yìí òdì kejì rẹ̀ ní àwọn obìnrin nínú ìgbà tó ń ṣe pẹ̀lú ọ̀rẹ́ lèmọ́mọ́ lèmọ́mọ́ ọ̀gá ọ̀ma kírun kẹ́hìn máa lọ dá tiẹ̀ kí lẹ́yìn o ọlọ́wọ́ àná àdéhùn yìí pé kò sí ìrùn fún lèmọ́mọ́ sọ́lá alifasọ́tì wàhálà ẹni tí ń kírun lẹ́yìn ìsáfù lóhùn nìkan nígbà òun ní o wọ́n bá mọ̀ mọ̀ ṣe ìyàwó rẹ̀ tó sì ta rẹ̀ gbèsè pé sáfù kú sáfù kú kò sí spéèsì mọ́ irú yìí tá a máa ń ṣe nìkan sẹ́ni tá fi bá kẹ̀ tọ́sẹ̀ fa ẹnìkan láti wájú sáfù kò sí spéèsì mọ́ kọ́ndíṣàn tí fi lè dá wà lẹ́yìn sáfù nìyẹn lóhùn nìkan ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ àwọn akẹ́wò pé mi ò lè fi ẹsẹ̀ kẹsẹ̀ àwọn tálákà yìí ọba lọ dá tẹ̀kùn èèyàn ní ò ní ìwà tẹ̀kùn eléyìí ni àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìmáàmà nínú àwọn ìdájọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك